orúkọ mi ni Tolúlọpẹ́ Adédára Adémọ́lá tí àwọn èèyàn mọ̀ sí Tolú Onígèlè èmi alákòóso Onígèlè craft company ọmọ ìpínlẹ̀ Èkìtì ni mí ìlú Ọmọọba mo dàgbà sí ìlú Èkó mo lọ sí primary school ní Binnie Memorial Primary School ní Moshin and my secondary school Moshin ní St Joseph Junior and Senior Secondary School ìyẹn náà ni Moshin and my university mo lọ sí University of Lagos tí mo kà diploma in human kinetics and health education. Mini Abigbeyin family wa I'm the last of four and mo close belu mọ̀ sí mi dára. Mo bẹ̀rẹ̀ ni bi ọdún bíi mẹ́fà sẹ́yìn bọ́ mo bẹ̀rẹ̀ pẹ̀lú irun ṣíṣe irun ṣíṣe ni mo kọ́kọ́ lọ kọ́. Bàtà mi retí láti wọ institution tá a Um mo rí avenue láti lọ kọ́ bó ṣe mo dẹ̀ kọ́ bó ṣe ń ṣe fún bí ọdún bí ọdún kan and lẹ́yìn ìgbà yẹn mo mo gain admission láti wọ University of Lagos then ní ìgbà tí mo wà ní school náà fẹ́ràn láti jẹ́ àṣírí ẹwà obìnrin èyí ló jẹ́ kí n lọ kọ́ make up artistry ìgbà tí mo wà ní school and mo kọ́ bó ṣe ń ṣe make up náà mo dẹ̀ ń ṣerun mo dẹ̀ ń lọ school mo ń ṣe gbogbo ẹ̀ papọ̀ and afterwards ìgbà táwọn ọ̀rẹ́ mi tó bá rí mi tí mo ń wé gèlè bá rí mi tí mo ṣe make up wọ́n máa comment mi pé gèlè mi ah it's very nice make up mi it's very nice pé kí n try láti máa wé kí n kọ́ wọn bó ṣe ń wé gèlè kí n dẹ̀ try láti máa wé gèlè dáadáa fún wọn every time so àti bẹ́ẹ̀ ni mo discover pé gèlè yìí mo wà very passionate about it ó ó jẹ́ nǹkan tó tó dé sọ́kàn mi and afterwards I went to learn how to do it and mulosi lọ sí Warri mo da da, bó ṣe and ìgbà tí mo padà wá síkò wọ́n and basically onígèlè bere as a training institute a bẹ̀rẹ̀ láti máa kọ́ àwọn èèyàn bó ṣe máa mọ gèlè wọn ara wọn àti sórí àwọn ẹlòmíì and basically bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. àwọn ìpèníjà níbi iṣẹ́ wa ni support support from organization láti àwọn ọ̀rẹ́ àwọn ará àwọn èèyàn máa ń look down on us as gèlè kí lẹ fẹ́ fi iṣẹ́ everybody ló ní gèlè ní kí lẹ fẹ́ wé nínú gèlè ṣebí kẹ́sí wé kẹ́ máa lóyún àti pricing ṣe understand we have a ní a ní ideas a ní lots of things tá a fẹ́ ṣe but then because kò sẹ́ni láti run up to pé we need this so so amount to to fund this project tá fẹ́ ṣe we we tend to relax and chill to gather up money to do something like that but pop to me my father wọ́ọ̀ wọ́ọ̀ wọ́ọ̀ da, tọwọ́ tẹsẹ̀ wọ́n máa ń fi mí ṣe ẹ̀yẹ anytime tí tó bá rí mi tí mò ń ṣe irú iṣẹ́ yìí àbí tí mò ń wé gèlè àbí tí ṣe irun in fact wọ́n máa ń sọ fún wa pé ẹ lè ṣe nǹkan tó bá wù yín níta o ṣùgbọ́n ẹ má dédé lé mi o má ṣe nínú yàrá mi o i mean wọ́n máa ń tease me very wọ́n máa ń tease me often and in fact it, it got to a time that it was he told me to my face ó ní wọ́n ní um, ọ̀lẹ ọkùnrin ní ẹ́ ọ̀lẹ ọkùnrin gbogbo àwọn ẹgbẹ́ wọ́n ṣe iṣẹ́ ọkùnrin wọ́n wọ́n ṣe lé wọ́n kàwé ṣùgbọ́n ìwọ o ní gèlè o ní irun ló fẹ́ máa ṣe iṣẹ́ obìnrin níbo ló ti fẹ́ kọ́ bá ẹ lọ ọ̀lẹ́ ní ẹ̀ romances ni and but more, my mom he, she motivated me and she kept pushing me and wọ́n máa ń sọ fún mi pé tó bá jẹ́ nǹkan tó fẹ́ ṣe lè má wọ̀ ìwọ ṣá ṣe dáadáa tó bá need me wá practice lórí mi and adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ibi tá a wà báyìí um, àti dádì àti mọ́mì wọ́n pè wá lójoojúmọ́ láti credit account wọn. orúkọ mi ni Tolú Onígèlè Orísun tẹlifíṣàn lẹ ń wò ẹ má yí kúrò ń bẹ̀.